máa rówó máa lówó ah kàsí <laughs> ibi máa ti lọ́lá máa lọ́lá òun. dáadé ó dáadé ó fẹ́ lówó. ah kàsí. Ah. ìwé àwọn ọlọ́bí lọ́dún wọ ọsùn bí dáadé. kí ni kí ni ẹ̀rọ ẹ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ bó ṣe ń gbálẹ̀kùn ni ta ni ibùdó ti ń bọ̀ ẹ̀ dálẹ̀ béèrè. ẹ̀ lọ jọ sálọ̀ ni mo béèrè nílé. Hmm. kí lè mi salau. salau. Mm, níbẹ̀ kọ́ nílé ẹ̀. ẹ ẹ sílé yá bọ́lá sí ni ó ń béèrè salau. ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ilé ilé yìí salau. tẹ bá rí salau yẹn ẹ dààmú. irú question rẹ̀ dáadáa wò lẹ́nu nílé rẹ̀ i'm talking about salau my baby yes. ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. ṣé wàá ṣe bí nuisance báyìí. mi ò mọ̀ pé salau. aláwọ̀ ní àwọn nuisance báyìí nílé ah. ó ga ní ilé bébì mi. bẹ̀sàrà tó wà nílé bíbá yìí kì í sọ ọmọ kékeré dáàdì ti wà ní. ẹ̀ẹ́dẹ́ sọ̀sọ̀ bébì bébì bébì bébì ṣé ìwọ ni màmá ni àbí girama ni àbí girama ni ẹni bá. hello bébì mi ah, ah, ibo ló mo wà nílé ẹ o. <laughs> tí mo ní kí wọ́n fún ẹ ní surprise visit tó dé o sí nílé kí ló dé. kí ló ṣẹlẹ̀. màá máa ràn máa gbèsè àwọn fún un. àwọn ìyá mi kí ló dé fún un. ọbí kẹlẹ wọn náà bí ọmọ àti ojú ẹ àbí. olórí ó ní àwọn kẹkẹ tó yà mọ sọnù ẹgbẹ tá a sì ti sọ kí ló mú àrẹ̀mú tí ò wọṣọ tiẹ̀ lé ní. Ah, ah, ah, oh, alukoro alágẹmọ bínú bí mo ti ń bọ̀ bẹ́ẹ̀ tí ń wò mí ìbàdàn ni mo ti ń bọ̀ ṣùgbọ́n torí pé ní yìí ṣe pàtàkì ó ṣe kókó òun ló jẹ́ kí n wà ní àyín tó bá wá rí bẹ́ẹ̀ ẹ bínú gbogbo léde mọ bẹ ẹ dákun tó rọlá ẹ má bínú ẹ ti gbé kan mo kí alága mo sì kí gbogbo ẹ̀yin láńlọ́ọ̀dù àti àdúgbò ẹ baba wa Saliu. Salaudeen. Salaudeen ẹ káàbọ̀ sí àárín àwa láńlẹ́dí láńlọ́dù àdúgbò yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ní orúkọ alága mm. àti gbogbo àwọn ẹgbẹ́ gbogbo àwọn ẹgbẹ́ táwọn àmì ìbàlẹ̀ mm. mm, orúkọ tèmi mo kó lọ́lá kó fò sí kò fo kò fo sí n ti ń já rádaràda kò sínú ọ̀rọ̀. ọkọ ọ̀rọ̀ lára yìí. èmi ni pr ẹgbẹ́ àwa aṣàkíyèsí kan a rí pé lè yín ń tàn yinrinyinrin à ń wo ná lọ́tún à ń wò ló sí wa ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ kò tiẹ̀ lè jésù náà mm. a wá rí wípé kẹ̀tì ẹ̀ tó fa iná yẹn ẹ̀ tí ẹ̀ béèrè lọ́wọ́ ẹni bọ́dì ẹ̀ tí ẹ̀ pàkíyèsí wá sí kẹ̀tì ẹ̀ tọrọ afẹ́gún iná ẹ̀bùn wa gbọ́ rárá. láì ṣe nẹ́pà. láì ṣe nẹ́pà. Eh, eh. ṣé ẹ máa bọ́rọ̀ yín bọ̀ ẹ máa bọ́rọ̀ yín bọ̀ ẹ máa bọ́rọ̀ yín bọ̀ nígbà tí ẹ fa àǹfààní àwa wò pé ẹ̀wọ̀n ó yẹ ká wá sílé yín o ẹ̀bí wípé kí ló yẹ ká wá ṣe èmi ló yẹ wá ó yẹ ká wá jáná yín dànù ni torí wípé ẹ gbàṣẹ lọ́wọ́ wa kó tó di pé ẹ faná sínú ilé yín. ẹ wá gbà mí. ọ̀dà kò sí wàhálà gẹ́gẹ́ bí òfin tí à ń lò ní àdúgbò wa anybody tó bá fẹ́ mú náà wọ inú ilé ẹni à ń gun inú ilé ẹ̀ ó gbọ́dọ̀ kọ́kọ́ san twenty thousand naira. ó dè ní ó dè ní. fún nẹ́pà àbí fún. ìyẹn fún àwa aláàbí community community twenty thousand naira mm-hmm. ẹ dákun nígbà tẹ kó dádùgbò ẹ dákun sí ẹ ẹ òpó tẹ bá ń bẹ ẹ̀yin lẹ rí bẹ ẹ dá mi lóhùn ẹ tún wá yá ẹ wà tún plé gbẹdú ẹ tiẹ̀ wà ní jasmine ládùúgbò àti ṣùgbọ́n àwa wò pé ẹsẹ̀ kò dé ni àti ìrira tó yẹ náà ló jẹ́ ká kó pàdé wá sí ilé yín ní òní. ẹlẹ́ẹ̀kejì owó developmental fee ẹ ní láti san. ìdàgbàsókè ẹsẹ̀ ìdàgbàsókè ẹsẹ̀ kí lè yún un ṣe o. ẹ gbé lọ́jọ́ tẹ̀ ń bọ̀ títí tẹ̀ ń gbàbọ̀ kò dágún ẹ̀rí kó wà òkè. àfẹrùkù tó fẹ́ pa wa nù mọ́tò. má wọrí the next two weeks a máa jọ̀dá sí owó yẹn twenty thousand naira náà ni ẹ má san yẹn. gbogbo ẹ wá jẹ́ ogójì ẹgbẹ̀rún. gbogbo ẹ jẹ́ forty thousand naira. ló bá parí. kò jẹ́ bó ṣe jẹ́ tó lórúkọ challenge àti àwa landlord and landlady àdúgbò yìí oh. bó tẹ gbọ́dọ̀ san yẹn ẹ ṣe o ǹjẹ́ mo wí dá alága. Ah, ó wíire ó wíire ẹ̀yin mo kí gbogbo ẹgbẹ́ o ẹgbẹ́ yóò ní bàjẹ́ o ẹ̀yin ẹjọ́ ìjókòó ìjókòó ẹ ṣeun olùkọ́ o ẹ̀yin lákọ̀ọ́kọ́ mo ti ẹ̀kọ́kọ́ mo lù ní lọ́gọ̀ ẹnu torí mo ṣe rí tẹ́ ẹ dé nígbà tí ìpàdé ìbẹ̀rẹ̀ ń wojú gbogbo yín gbogbo ẹ ló gún régé tàbọ̀ dá lọ́rùn yín lẹ̀ ń dáyàn lọ́rùn ah, ìyẹn ò lọ wá jẹ́ kí n kí n máa ronú sí ọ̀rọ̀ bí kí n pé mo gbọ́rọ̀ ọ̀hún ni àbí kí n pé mo rí bẹ́ẹ̀ mo rí pé dídí tẹ̀ ẹ́ dé ẹ̀yin lánàá èdè láàrí àrí lánàá òdu mo wá lò lọ́kàn tèmi pé nínú ọ̀rọ̀ tí mo gbà bí kí n pé mo rí bẹ́ẹ̀ o pé bẹ́ẹ̀ yá ibo ni wọ́n rán àwọn láńlọ́ọ̀dù kọ́ mọ̀ sí pé wọ́n ti mm, gbogbo àwọn láńlọ́ọ̀dù lẹ́nu kan ìhun ó jẹ́ ọlọ́mọ kan ìhun gédégbé ètò wá sí kejì àwa méjì ní tí n bá dédé wò ó nìsín àwa méjì náà lọkùnrin tí mo lè rí ní inú wọn ẹgbẹ́ yìí àmọ́ kí n tó fura ní ìsìn wípé ọkùnrin ni bàbá tí wọ́n fẹ́ sí kejì ni ẹ rí i pé wọ́n bá a ní ìlú bára tí wọ́n yọ ní ẹnu géètì lẹ́ẹ̀kan ikùn wọn ti dórí ìjókòó ìdí wọn tó mẹ́lẹ́ nu géètì bí ẹ ti ń lọ wájú báyìí ikùn ń lọ wájú ìdí tẹ̀lé mo wá wò pé obìnrin ní kí n pe bàbá yìí ni àbí ọkùnrin àmọ́ àṣọ ọkùnrin ti ń wọ̀ ọfẹ mu jẹ gbọ̀n wá lórí ìjọba ara ah, ọkùnrin ni. mo lóyún nù.